Otasansan Radio and TV. We are all Nigerians, irrespective of our religion, our creed, our education, or whatever class we may think we belong to. We enjoy the same rights under the under the constitution of the Federal Republic of Nigeria and we must see it justice must not must not only be done it must be clearly seen to have been done and justice as I said earlier on is not a one-way traffic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 gẹ́gẹ́ bí a ṣe ṣàdéhùn ní àárọ̀ wípé bí nǹkan bá ṣe ń lọ àti bó bá ṣe ń ṣẹlẹ̀ lórí ẹjọ́ ta lọ́lọ́run àti àwọn àáfàá kan nílùú Ìlọrin wípé a máa mú wá fún yín torí pààrọ̀ yín létí a sọ fún yín pé òní ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún 2023 òun náà ni ìjókòó ìgbẹ́jọ́ míì òun ló wáyé lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run ẹjọ́ ta lọ́lọ́run àti àwọn àáfàá kan nílùú Ìlọrin àwa fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí a jọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí ṣé wọ́n rí béèlì ta lọ́lọ́run gbà sílé ẹjọ́ sọ́gbà béèlì ta lọ́lọ́run àbí kí gan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí ẹ farabalẹ̀ ẹ̀já gbọ́rọ̀ látẹnu ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn agbẹjọ́rò fún ta lọ́lọ́run ká sì gbọ́ ẹnu ọ̀kan lára àwọn agbẹjọ́rò fún àwọn àáfàá tí wọ́n pe ta lọ́lọ́run lẹ́jọ́ nílùú Ìlọrin ṣùgbọ́n eléyìí tí mo kọ́kọ́ fẹ́ mú wá fún yín ti abala ta lọ́lọ́run òun ni màá kọ́ fẹ́ mú wá fún yín mo sì fẹ́ kẹjẹ àjọgbọ́ láti bẹ̀rẹ̀ dópin tàbá wá gbọ́ tán á padà wá láti wá mú tabala ti àwọn àáfàá ìlú Ìlọrin ká gbọ́ tiwọn náà ká gbọ́ tabala tọ̀dọ̀ tiwọn kọ́mọ́dà bí gbà pé a fi sí apá kan ju bìkan lọ àbí kọ́mọ́dà bí gbà yí pé apá kan ni à ń mú wá à ń mú apá kejì wá nígbò sì jẹ́ pé abala méjì ni ọ̀rọ̀ náà ni ó bá dé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀jẹ̀ á gbọ́rọ̀ kágbọ́n tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí látẹnu agbẹjọ́rò àlọ́lọ́hún ó yá ẹ̀jẹ̀ àjọ wò ó ẹ̀jẹ̀ àjọ gbọ́. Àwọn ẹgbẹ́ ká fún un bẹ̀rẹ̀ ta.

Don't try for Don't ever. No, to be the go one federal court. Tomorrow for you. I'm going to be like, ìyẹn máa ìyẹn. ṣé màá even attend the interview. ewu lẹ́nu fi sí mi ní ẹnu yìí. ẹ jẹ́ dúró lábẹ́ yìí. they are the ones harassing us. Yes. Nigeria, Nigeria police did not do anything to stop them. Yes. And we are very sure that it is on camera. Yes. That the, I don't know what to call them, but they are busy shouting. I call them fanatics. Yes. You are very right, comrade. They fanatically, you know, brought us to embarrassment in open, open, open space, in the full glare of the public. They were throwing stones, throwing gibberish at us, abusing us, embarrassing us, harassing us, threatening us, threatening to inflict grievous and bodily harm against us in the presence of Nigeria Police Ìlọrin. kọ́ máa bọ̀ ṣèbí kọ̀rọ̀ la fẹ́ wọ̀ ẹ́ ojú ọlọ́mọ tó. So you can see us, we are walking on mass away from court premises. Yes. Wọ́n wọ́n gbogbo ayé ló rí bí àwọn fanatics mi ní gbogbo Ìlọrin ni fanatics o àwọn alákatakítì tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé wa báyìí ṣe ń lọ wọ́n wà lẹ́yìn wa àwọn ọlọ́pàá ò dẹ̀ sọ fún wọn kó dúró Nigerian police did not caution them. This obviously is an invitation to anarchy, but as peace-loving citizens, peace-loving citizens of Nigeria, gẹ́gẹ́ bi ẹni tí ó fẹ́ràn àlàáfíà nílùú Nàìjíríà yìí, àwa ò ní bá wọn jà. Bá ṣe ń lọ ìwọ́n náà ti wà níwájú, pọ́ńdéèdè wà níwájú. Take the video, take the video, take the video check the video ìlú ìlú ìlú tó ní ọba ìlú tó lọ́ba tó lófin. so ọ̀nà bí tásùmọ̀ àgbàjáde. Eh, wọ́n ti lọ búlọ̀kì ẹ̀ kò sí wàhálà. wọ́n lè tún bọ̀ lẹ́yìn wa náà. Eh, ẹ jẹ́ kó máa bọ̀. Nigeria police. they are threatening violence they are following us even as we are moving báyìí ń lọ ìwọ́n tẹ̀lé wa wọ́n dẹ̀ ń fi wọ́n wọ́n wọ́n kí ló ń jẹ́ bá kí ló ń jẹ́ threatening na they are threatening us wọ́n wọ́n dún màrú màrú pé àwọn máa ṣe wá léṣe pé èní lè ní jẹ́ àwọn ọlọ́pàá dẹ̀ wà ń bẹ̀ ọlọ́pàá ò ṣe nǹkan kan ó dá mi lójú wípé tó bá jẹ́ ìdàkejì ní tó bá pé ìdàkejì ní pé àwọn èèyàn ti wá ló ṣe báyìí ó dá mi lójú gbangba gbangba pé àwọn ọlọ́pàá máa ti ṣiṣẹ́ and justice Justice must be clearly seen to be done in all situations. Justice is not a one-way traffic. Yes. Justice is for the complainant, justice is for the defendant, oh, yes. and justice is also for the entire public. Oh, yes. So the Nigerian police should uphold justice. Yes. Nigerian police should should forestall violence yes. because what they are doing they are threatening us with grievous bodily harm. Oríṣiríṣi nǹkan náà sọ ń bẹ̀ yẹn èèyàn kan ò ní kúure èèyàn kan ò ní ṣe kinní kan and we are taking video of it. to be judicious. yes. they should be up and doing. yes. not being sentimental. we are not okay, we are not satisfied with it. it is allowed that we can take all our. nílẹ̀ kí wọ́n lọ́dà dẹ̀ ẹja fídíò ẹ̀ ọlọ́kọ̀ àwọn oníbalẹ̀ ẹ̀yà fídíò ẹ̀ ẹ̀yà fídíò ẹ̀. You are Nigerians. Yes, sir. Okay, sir. Uh, yes. Eh ẹ ya fídíò wọn ẹ ya fídíò wọn ẹ rí wọn. Thanks guys, you know, I'm good. Barrister Banks there. Barrister Odesoya. Yes, yeah, yeah, yeah, Banks. Barrister Banks ń lọ ẹ fi Banks there. Ẹ fi Banks there. ẹ fi wọ́n lẹ̀ oyè oyè wa. Akí gbogbo yín o, akí gbogbo àwọn Baba wa, màmá wa tó wà mí. Lẹ́gbẹ̀ẹ́ mi Barrister Odesoya. Barrister Kúnlé Odesoya láti Èkó náà náà ti wá lórí kéèsì àwọn ìṣẹ̀ṣẹ̀ assembly ló rán àwọn wá ní tiwọn láti tún wá láti wá ran lawyer Banks lọ́wọ́ kó má jẹ́ àwọn nìkan ni wọ́n ń ṣe kéèsì èmi náà orúkọ tèmi Adédàmọ́lá Ọlálékan Ṣólèsì àwọn Yorùbá lẹ́sìn ló rán èmi adẹ̀jọ pàdé èmi àti Bàbá Sákúnlé gan ti mọra wa látìkú tẹ́lẹ̀ so ó jẹ́ kí iṣẹ́ yẹn kó tún ṣe é ṣe dáadáa kí ló ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lè ní gẹ́gẹ́ bí a ti mọ̀ a gbé preliminary objection wá ìtakò wá sí ẹjọ́ ti upper area court nílùú ìlọrin a sọ fún wọn wípé wọn lè mú ènìyàn wa abdulazeez adégbọlá pé kó wá já ẹjọ́ kan náà níwájú ilé ẹjọ́ méjì pé nítorí ìdí èyí kí wọ́n da ẹjọ́ ti upper area court nù ká lè tẹ̀síwájú ní ti magistrate court a ní kó filẹ̀ kó máa lọ lé pé kó má jẹ́jọ́ mọ́ àwa ń sọ pé ẹjọ́ yẹn kó jẹ sójú kan nítorí ẹ̀sùn náà ó jọra wọn ṣùgbọ́n nígbà tí a wálé ní fún ruling fún ìdájọ́ ráńpẹ́ torí kò kí n ṣe final judgement it's just a ruling gbàtà wálé ní fún ruling lórí ẹ̀ um, àwọn àwọn lọ́ọ̀yà tó gbé ẹjọ́ wá wọ́n sọ pé a lè fi ẹnu lásán gba bail níbi ká mú formal application ká kọ sí ìwé ká mú wá àwa dẹ̀ jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ wípé kódà àti ẹ̀ ti ń fi ẹnu lásán sọ lọ́gán ẹjọ́ ti ilé ẹjọ́ ti kọ́kọ́ gbà wá láàyè a ti ń fi ẹnu béèrè béèlì ẹ̀ àti béèrè béèlì ẹ̀ àti jókòó barista Alhaji kí lorúkọ wọn náà Adégòkè àwọn ni wọ́n represent olùgbẹ́jọ́ kejì tó ń jẹ́ eh, olúwo Babátúndé Babátúndé ṣẹ́ni pọ́bí ti wá wa wá bí o. àwọn náà ti dìde lọ́ọ̀yà àwọn náà ti lọ́ọ̀yà Babátúndé náà ti dìde wọ́n ti béèrè fún bẹ́ẹ̀lì Babátúndé and nínú òfin ẹ̀sùn tó fi kàn wọ́n ẹ̀sùn tó wà bélébù ni kò ń ṣe capital offence wọ́n pààyàn wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n alẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n máa pa wọ́n ni àbí tó máa fún wọn ní ẹ̀wọ̀n gbére ṣe understand so àwọn wá ń sọ ń sìn pé káwa lọ gbé formal application àká lọ kọ sí ìwé àwa dẹ̀ ń rí láìlé judgement court of appeal nínú kéèsì tí gbogbo wa mọ̀ dáadáa ni káṣímà wo Abíọ́lá kan náà versus Federal Republic of Nigeria nígbà tó wà ní High Court ẹnu lásán oral application ni wọ́n fẹ́ fi gba béèlì ẹ̀ ṣùgbọ́n High Court High Court ò gbà nígbà tó wọ́n lọ sí Court of Appeal Court of Appeal wá sọ pé wọ́n a lè fi ẹnu lásán gba béèlì even ní High Court ibi tá a dẹ̀ wá ní upper area court tá a wá lè ní kò ní agbára tó High Court yẹn tí wọ́n ní a lè fi ẹnu lásán gbà ṣùgbọ́n lẹ́yìn gbogbo atótónu àwọn adájọ́ wọ́n sọ fún wa wípé àwọn ò lè yí ìpinnu àwọn dà wípé kí a lọ ká lọ fáìlì formal bail application bó tilẹ̀ jẹ́ pé ó dùn wá eh, ó jẹ́ nǹkan tó yẹ pé tá a bá lọ sí ká lọ àpíìlì ẹ̀ ó dá a lójú pé appeal court yẹn appellate court yẹn so to say ó dára lójú pé wọ́n máa yí nǹkan tó sọ lé ní dáhùn ṣùgbọ́n èèyàn wá sì wà ń bẹ̀ so nǹkan tá a máa ṣe ni pé a ó fi ìdájọ́ ráńpẹ́ tèmi a filẹ̀ kó wà bẹ́ẹ̀ a máa filẹ̀ kó wà bó ṣe wà a wá make sure pé a file bail application yẹn gẹ́gẹ́ bí ilé adájọ́ ti sọ àwa sọ pé a fẹ́ ọjọ́ mẹ́ta láti file bail application wa ṣùgbọ́n àwọn ẹni nítorí wípé wọn ò fẹ́ kí èèyàn wa kó jáde wọ́n ní ọjọ́ méje làwọn fẹ́ ṣùgbọ́n adájọ́ ò gbà wọ́n ní káwọn náà gba ọjọ́ mẹ́ta kí a lè tètè padà wá ṣe béèlì yẹn so wọ́n wá ti wá sún ẹjọ́ yẹn síwájú sí next week Wednesday September kìíní yẹn September twenty wọ́n wá sún ẹjọ́ yẹn sí àwa sì wí ẹ ká fi yòókù sínú a máa ṣe àádẹ́ serve wọn in fact a ti pinnu pé ọjọ́ mẹ́ta tó fún wa gan a ní lu ọjọ́ mẹ́ta ẹ̀ láàrin ọjọ́ kan à á parí ẹ̀ à á dẹ̀ sáàbù wọn olódùmarè á fún wa ṣe. tí agbẹjọ́rò ọ̀rẹ́ mi my learning friend tó wà níbí tí wọ́n bá ní àfikún àbí àyọkúrò wọ́n lè bá yín sọ. láfikún ní nǹkan tí agbẹjọ́rò eh, dàmọ́lá sọ ènìyàn yín ní irin tẹ́lẹ̀ lè ṣèmí Alistair Trance tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ti ṣiṣẹ́ dáadáa but we can all see the correlations àti mọ nǹkan tó ń dún nínú gò náà nígbà táwa ń court a gbé application wọlé ìkànnì wọn àwọn tó pẹjọ́ ó sọ pé kán má grant ẹ̀ ní bail láti lọ́lé ipe kò gbébí meaning pé kò gbé jurisdiction kò gbé Kwara but ìgbà tó fẹ́ lọ mú ìbàdàn ẹ mọ̀ pé ìbàdàn ló ń gbé ẹni yóò pààyàn kò fàdíyà kò súnlé kò ń ṣe amúrọ̀bà ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló fi lè gba bail nínú same court lọ́yà adégòkè ó ń fi wúra adájọ́ pé ẹnìkan tẹ́ ti pè tẹ́ ti ẹjọ́ ẹ̀ earlier the same application ló gbé wá ilé ló ń gbà wá báwo ni tiwa ṣe jẹ́ so ohun tí ilé ẹjọ́ ṣe lónìí well lawyers ni wá ó kù díẹ̀ káàtó tó me personally and we believe uh, uh, judgment reside in, in Almighty God. Ìjàmbájú ẹ máa ti lọ o ọ̀la English update. English update. Ah, okay. Oh, thank you very much. Um, our prayer objection. Uh, before I start, my own name is Adedamola Olalekan Solesi. Um, the counsel beside me, his name is Vice Admiral uh, Um, we are part of the legal team. We are more than this. We are not less than five. But for one reason or another, we are the two uh, responding to your questions and giving our press statements as, as the case may be. Yes, our preliminary objection against the direct criminal complaint filed against our client and one other person at the upper area court in, in Ilorin came for ruling today. And um, while the ruling um, sets aside or overruled our prior objection and dismissed same on the ground that the case is not an abuse of court process, we, in our wisdom, applied that the plea that the plea of the defendants be taken. Um, in spite of the uh, objection of the prosecutor, the lawyers, the complainants' counsel, so to say, the court in its infinite wisdom deemed it fit that their pleas be taken and they pleaded not guilty. The charge was read to them in English and translated in Yoruba interpreted in Yoruba and their plea before the court in open court is not an oral application for bail on the ground that same must be formally brought they must write it down file it pay and serve the other parties. they must do it formally but the court of appeal on appeal they overturned it saying that at the high court All application can be make, made for the bail of an accused person. And if we look at our admi administration, administration of criminal justice laws and even the federal act, that is the procedure. And as we were continuing, we were allowed to begin with. We asked for the bail orally of the defendants, but the um, complainants counsel, their lawyers, their there must be more than 20. They objected vehemently and rather than allow us to finish up with our arguments and the court to rule one way or another, the offenses alleged against our clients being maximally bailable. The court refused and ordered that we must make a formal application. We are not happy with this ruling but we deem it fit to take it in the utmost interest of our clients so that we will not be lured into another battle on appeal while our clients continue to languish in correctional services for, for billable offences. So that is the situation in court today. And the matter was adjourned to next week, Wednesday, the 20th day of September 2023. And by God's grace, on that day, we shall move the application and we know that justice, justice will prevail. Then finally, I would like to say, as we all know, that this case, we have a twin, a, a, a twin case tomorrow at the magistrate court in Lorin. In that case, we shall be moving our formal application for bail before that case, uh, before that court tomorrow. And I will enjoin all of us to be around to support Tani Ọlọ́run Abdulazeez Adégbọlá Now that they continue to tail us to wherever we are, right from the court premises, they tail us to this location, which is almost 500 uh, meters away, away to the court. So I'm thinking, I don't know if it is something possible that we walk to the nearest station so that security be provided for our people because they are laying ambush and they are telling us. I don't know if that yes, is possible. I think we can even use this medium to call on the Inspector General of Police, yes, to take charge of this matter. It appears so very glaring that the um, Kwara State Police Command is giving these people undue respect. We make bold to say that if the other case if the otherwise had been the case that the people at this side of the divide are the ones threatening violence we know that the Kwara State Police Command would have swung into action we say no to lack of justice we say no to lack of equality we are all Nigerians irrespective of our religion our creed our education or whatsoever class we may think we belong to we enjoy the same rights under the under the constitution of the Federal Republic of Nigeria, and we must see it. Justice must not must not only be done; it must be clearly seen to have been done. And justice, as I said earlier on, is not a one-way traffic. It is a three-way traffic. Justice for the complainant, complainant as the case may be, justice for the defendant in this case, and justice for the entire public. What are the public seeing and what is the public seeing? What are they seeing? They are seeing threats to violence without police cautioning them properly.